afẹ́fẹ́ rere tó ń fẹ́ re relé olókun wá fẹ́re tèmi wá afẹ́fẹ́ rere tó ń fẹ́ relé ọlọ́ṣà wá fẹ́ tìyín náà bọ̀ èyí ni mo fi kí yín káàbọ̀ sí orí ètò Miliki Express ní tọjọ́ tòní yìí Miliki Express ètò tó ń miliki gẹ́gẹ́ bẹ ṣe mọ̀ bá ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni omi ò ní bẹ̀rẹ̀ ètò láì dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba mi Alao Rabi ọba tẹ́rẹrẹ kárí ayé olúborí àjàborí ọba mi tó ń gbàdọ̀ bálẹ̀ ọba ọba létí lukara bí àjèrè wẹ́ni wọ́n ní tí ọmọdé bá mọ núrò kí ló yẹ kó ṣe ó yẹ kó mọ̀ pẹ́dá mo dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba tó fún mi ní àǹfààní láti wá sí orí ètò lẹ́ni àti ọlọ́run ọba tó tún fún ẹ̀yin olólùfẹ́ mi náà ní àǹfààní láti máa wò mí ní ọjọ́ tòní yìí orúkọ tèmi ò yí padà èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Olúwatóyìn Òkí ọmọ wọn nílẹ̀ okun okun o là ń kí ni nílùú tèmi ṣàlàfíà kẹ̀ra <laughs> bẹ́ẹ̀ ni tọ́ba fẹ́ kì mí ní agboolé mi wọ́n máa sọ wípé ọmọ wọn lọ́kọ́rọ́ ọmọ wọn lógìdì ọmọ ẹlẹ́mu mọ̀jáyé ọmọ ọ̀rẹ́rùnrẹ̀rùn àmì poyọrunu ọmọ bàbá ìṣọlójó lìkàlìkà ọmọ akíkọ kọlí sọkọ wọlé bí sẹpẹ igi wọlé bí gẹǹgẹ ayin wọrọsọ àdìọjà ọmọ bàbá ìṣọlójó lìkàlìkà ẹ káàbọ̀ sí orí ètò Miliki Express gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mo bá ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà ibi ìbàlẹ̀ ti bá ní àǹfààní láti máa gbọ́ ṣé mo mo ṣe máa ń jù fún yín lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn ìròyìn tó ń gbóná fẹ́lífẹ́lí nípa àwọn gbajúgbajà olóṣèré wa kì í ṣe àwọn gbajúgbajà olóṣèré nìkan kọ́ àwọn ògo tuntun náà tó ń dàgbà bọ̀ ibi ìbàlẹ̀ ti máa ní àǹfààní láti máa gbọ́ àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan nípa wọn kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn ìtàgé ìgbà míì a máa lọ sí oko eré a lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní oko eré a mú wá sí ojú ìròyìn bẹ́ẹ̀ ni àwọn ìròyìn ráńpẹ́ lọ́lọ́kan òjọ̀kan tó jọmọ́ ti ẹ̀ka tíátà ibi balẹ̀ ti máa ní àǹfààní láti máa gbọ́ ṣé mo pẹ́ tí bá ti bẹ̀rẹ̀ ètò mo kọ́kọ́ bá mú àwọn ìròyìn wá kí ló ń ṣẹlẹ̀ tẹ́mi bá ti lọ fetí fínlẹ̀ kí ni kẹ́mi oṣù kí n mú àwọn ìròyìn wá fún yín bẹ́ẹ̀ ni èrò ti fẹ́ bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ ọbẹ̀ yẹn yín dáàdì wa ẹ̀yin mọ́mì wa ẹ wá bá wa pé gbogbo àwọn aráalé pé hmm, Olúwatóyìn Òkìtidé o ṣe mọ̀ ẹ gbogbo bíbà gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà tẹ́yìn ò mọ̀ kí ni èmi ò máa mú wá fún yẹn nítorí pé ìdárayá yín òun ló jẹ mí lógún ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn arákùnrin kan tó ń pè ní Lánre Adédìwúrà fún gbogbo àwọn tó bá ti ń tẹ̀lé ètò yìí ẹ̀ a ti mú wọn wá sí orí ètò níbi ìbàtàn tí a gbàlejò wọn olóṣèré ni wọn olùdarí ètò ni wọn wọn tún jẹ́ olóòtú sinimá náà fíìmù mẹ́kà nínú ẹ̀ka tíátà ti yorùbá àti ti ní òyìnbó kí ló ṣẹlẹ̀ sí wọn gangan ṣàdédé la rí pé wọ́n jáde ní orí ẹ̀rọ ayélujára wọn tó ń gbé fídíò yìí jáde bí wọ́n ṣe ń lọ ní ojú títì tí àwọn dẹ̀ ní èdè àìyedè pẹ̀lú àwọn ọlọ́pàá wọ́n ní wọ́n dá wọn dúró wọ́n ní torí pé ọ̀rọ̀ kan ò ṣe kan ó ṣáà ní pé arábìnrin kan dẹ̀ wà tí wọ́n gbé wọn fún ní lift nínú ọkọ̀ àwọn tó jẹ́ aboyún bí wọ́n ṣe gbá obìnrin náà létí gbogbo ẹ̀ la rí arákùnrin ti jáde pé kí àwọn ọmọ nàìjíríà pé kí wọ́n gba àwọn ò nítorí pé bí a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní pé arábìnrin yẹn kí wọ́n tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ọlọ́pàá obìnrin yẹn ó dẹ̀ ti fa aṣọ rẹ̀ ya pé ọ̀gbẹ́ni Lánre Adédiwúrà ò pé ó náà ni o Lánre Adédiwúrà dẹ̀ ni pé òun ò fi ọwọ́ kan obìnrin yìí o kí a tó sọ kí a tó wí ẹjọ́ ìmọ̀ ti dé kirikiri wọ́n dẹ̀ ti mú arákùnrin pé wọ́n fẹ́ wọ́n fẹ́ dá ẹjọ́ yẹn ní fifteenth oṣù tí a wà yìí ẹ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé àwọn olóṣèré lọ́lọ́kanjọ̀kan ìṣọ̀kan máa ń wà láàrin wọn tó bá ti gbọ́ pé ẹnìkan lára wọn báyìí pé ìyọnu kan dé bá gbogbo wọn ló máa dìde àwọn bíi Bíọ́lá Ẹ̀yìn Ọ̀ká Àrẹ̀mọ Àfọláyan àti àwọn olóṣèré púpọ̀ lọ́pọ̀lọpọ̀ gbogbo wọn ni ó dìde wọ́n sọ́pọ́ọ̀tì ẹ̀gàn gbogbo wọn ni wọ́n ń ya àwọn fídíò ní orí ẹ̀rọ ayélujára tọ́dẹ̀ ń tàkì gbogbo àwọn ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá kí wọ́n lè mọ̀ pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ adẹ̀ wípé lọ́wọ́ ọlọ́run wípé àwa dẹ̀ mọ̀ wípé àwa náà gbàdúrà fún wọn pé tọ̀ ọlọ́run á bá wọn ṣe ẹjọ́ yẹn kí ó yọrí sí rere àmì àṣẹ. My name is Lanre Adediwura. As you all know, I'm a filmmaker, I'm a broadcaster, and a law-abiding citizen of this country. I was going by my daily business this morning, and only for the police, Nigerian police, to accostom me. Look at what they did to me. Look at what they did to a pregnant woman. Where is that woman? All because of bribe. Look at what they did to her. Because of my constitution. See, she did. You Look at her. She is a pregnant woman. Nigerian police brutalized me, and I want justice. Therefore, my Christian. Look at this. My windscreen broken. Nigerians come to my aid. Rugged man. Rugged man, you told me to be a law-abiding citizen. You are an ambassador. I'm calling on everybody this morning. If I don't get justice, then the industry is. Yes nàìjíríà. ìròyìn kejì tí mo mú wá fún yín náà ni olólùfẹ́ wa ọmọ wa Ṣọlá Kòsọ́kọ́ ọmọ bàbá wa Kòsọ́kọ́ àwọn ló ti bí ọmọ obìnrin o làǹtìlanti wọ́n jáde lórí ẹ̀rọ ayélujára wọn láti dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tó fún wọn ní princess wọ́n nítorí pé àwọn béèrè lọ́wọ́ Ọlọ́run pé kọ́lọ́run fún wọn ní princess pé Ọlọ́run dẹ̀ gbọ́ àdúrà wọn ó dẹ̀ fún wọn ní princess abáyín yóò àǹtí wa Ṣọlá Kòsọ́kọ́ ìròyìn kẹta tí mo mú wá fún yín náà ni bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ síbẹ̀ ẹ bá jẹ́ ká mú ìròyìn olólùfẹ́ wa olóṣèré ọkọ àtìyàwó gbajúgbajà Afeez Ọwọ́ àti ìyàwó wọn Mide Martins níbi tí wọ́n ti lọ ṣe òkú màmá ọkọ wọn Afeez Ọwọ́ ní ìlú Ìsẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúgbajà olóṣèré ló lọ síbẹ̀ láti lọ gbárùkù tì wọ́n bíi màmá wa ìyá ṣajẹ ọ̀pọ̀lọpọ̀ wọn hmm, òkúnnù òkèlè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wo ṣùgbọ́n àfihàn fídíò kékeré kan ni mo fẹ́ ṣe fún yín nígbà tí wọ́n ṣe òkú màmá wọn ní Ìsẹ́yìn ṣé mo pé níbi tí eléré bá ti péjọpọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fẹ̀ àwàdà ló máa máa lọ síbẹ̀ ìgbà tẹ́mi gan wò èmi gan mo rẹ́rìn-ín ẹ ọkọ ẹ dádì wa Afeez Ọwọ́ àti Mide Martins àwọn méjèèjì ni wọ́n máa jó ijó o tó ń ṣẹ̀fẹ̀ tó dẹ̀ ń dá àwọn èèyàn ní ara yá wọ́n fẹ́ lè sọ̀bẹ̀ di agbo <laughs> tíátà lágboolé ẹ wò ó ẹ jẹ́ ká lọ ṣe àfihàn rẹ̀ fún yín à ń bọ̀. Oya <laughs> ni ¡Gracias! àwọn ìròyìn tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ nípa àwọn gbajúgbajà olóṣèré wa àwọn ìròyìn sì wà kò tí ì tán ẹ má lọ bì kankan ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ká lọ fẹsẹ̀ rájò sí orin small doctor forever tí n bá padà dé àwọn ìròyìn tó kù màá máa sọ fún yín à ń bọ̀.